والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجلاجو أشهدو إليك الله عز وجل تغفر النبي محمد صلى الله عليه وآله وسلم kọ́ hàn gbangba kò sí ìṣojú tàbí ìrojú nínú ẹ̀sìn òdodo yìí fún gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ nípa rẹ̀ kò sí nǹkan kan tó wà nípa mọ́ kọ́dé tó jẹ́ pé nínú ọ̀rọ̀ nípa ẹ̀sìn yìí báyìí tó lọ́ sọ̀kalẹ̀ lédè lárúbáwá sànàbì sọ lédè lárúbáwá àtúntì ráwọn yẹn káàkiri gbogbo àgbáńláyé láti gbàdégbà tá a ṣe àlàyé ìtumọ̀ rẹ̀ sáwọn èdè ọ̀tọ̀ọ̀tọ̀ lójú ọ̀nà tí ẹ̀sìn òdodo yìí tó fi wà lárọ̀ọ́tọ̀ àwọn èèyàn tágbọ́ yìí rẹ̀ tí òfin ní sókùnkùn sí wọn ẹni tó bá fẹ́ mú lò ó sì rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n ti kó bọyọ̀ fún wọn. ilé ìlú fà ló ti jẹ́ pé àwọn ẹni tó lọ́wọ́ fi ṣe kòńgẹ́ láti dúró lórí ẹ̀sìn òdodo wọ́n ní àmàdájú àmàyéké nípa rẹ̀ ètò ìsèpétà nìkan bá fẹ́ da nǹkan rú mọ́ wọn lójú wọn lè rí bẹ́ẹ̀ ṣe alhamdulilayi ṣùgbọ́n láti ìgbà tí ẹ̀sìn Islam tó ti ń gbòòrò tó ti ń di pé ń kárí ilé ó ń kárí oko ó ń gba gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé jókòó náà làwọn ọ̀tá ẹ̀sìn Islam ti ń yọjú lórúkọ páwọn náà ṣe islam ṣùgbọ́n tó ṣe pé ọ̀tá ni wọ́n tó ń ṣe bí ọ̀rẹ́ ilé ìfasọ́gbà bíi káwọn èèyàn máa ṣe àdádálẹ̀ lóríṣiríṣi kí wọ́n máa lẹ̀ mẹ́sìn islam wípé ara rẹ̀ ni tí kì í bá ti sara rẹ̀ nǹkan kan ní táwọn ṣe láti fi gbé islam lárugẹ àdádálẹ̀ tó bá fẹ́ kọ̀wé nípa rẹ̀ àti gbogbo oríṣiríṣi tọ́jú àdádálẹ̀ kò sí ìwé tó lè gbà nítorí pọ̀wé tó hàn sẹ́ni tó bá ń kọ̀wé àbí ètò bá gbọ́ nípa rẹ̀ onìkan ló lè kọ́lẹ̀ àdádálẹ̀ ò dúró ojoojúmọ́ ló ń pẹ́ka ojoojúmọ́ ló ń fọ́nká ló tún pọ̀ sí báwo wá ni wọ́n sì lè kọ ìwé tí ó ṣàkójọpọ̀ nítorí pé ọ̀tún ọ̀tún ló ń yọ lójoojúmọ́ ọkàn kọ̀wọ́ ọ̀hún ọba tí wọ́n bá ń mọ̀ ń parẹ́ ni àwọn ẹ̀sìn àmàdé àwọn ẹ̀sìn àdàmàdé wọ́n tún yọjú lọ́tún àti lósì lórúkọ pé ara Islam náà ni kọ̀tàkù Islam bí ìgbà tó ṣe pé nǹkan bẹ nínú Islam yìí tí ìmọ̀ nípa rẹ̀ ó ṣókùnkùn sáwọn èèyàn lápapọ̀ tí ọ̀wá hàn sẹ́nìkan àfàwọn ẹni tí àwọn gbé ẹ̀sìn àgàmàjẹ tí wọ́n gbé wọlé àwùjọ wa láwùjọ Yorùbá kò jẹ́ ibi tá a lè yọ kúrò nínú ibi tí àdánwò yìí bá kódà àdánwò tó bá àwùjọ wa nínú àwọn àdánwò àdádálẹ̀ àti àdánwò ká máa ṣe ìdásílẹ̀ àwọn ìsàn ìmàdí lórúkọ pé Islam náà ni ìpín tó bá àwùjọ yorùbá nínú rẹ̀ ọ̀pọ̀ jọjọ ọ̀pọ̀ jọjọ tí a bá kó dálẹ̀ ta tún sà tó bá mú èèyàn gọ́rùn tí wọ́n ń ṣe ẹ̀sìn islam láwùjọ àwa yorùbá yìí ẹ rí i pé ìdá bíi ọgọ́rin ó tún fẹ́ lé oníkálukú wọn ló níbì kan tó ṣe pófìsì ó láwọn kan tọ́jú ọ̀kan nínú wọn tí ń bá ṣe lábẹ́ àbúradà pọ̀n ṣe Islam yàtọ̀ sí ojú ọ̀nà ilé ìtòlú afinra nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ilé ìtòdúó tó dúó dáa hàn tó hàn gbangba ilé tí ní ìṣojú nínú èèyàn mélòó ló lórí ojú ọ̀nà wọ́n kéré gan wọ́n kéré gan. kódà àwọn èèyàn bí ọgọ́rin tó tún ṣeéṣe kí wọ́n lé níbòmíì wọ́n tún máa dẹ́yẹ fi àwọn ẹni tó bá dúró déédéé wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni wọ́n máa sọ pé bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn ṣe ẹ̀sìn bọ́yá aburú gangan lànà fi mú wa ẹni tó ṣe déédéé wọn ìbòmíì ló ti wá díẹ̀ wọ́n yí nǹkan padà mọ́ra wọn lọ́wọ́ ìdí nìyí tó jẹ́ pé ní tásìrì ọ̀bá tú lónìí yóò tú lọ́la ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣèṣe pẹ́sìn òdodo náà ló ń ṣe yóò máa gbéra pamọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ àwọn àjọ àwọn àwọn oríṣiríṣi àdádálẹ̀ àdàmàdì ẹ̀sìn tí wọ́n ń ṣe yún abẹ́ òkùnkùn ni wọ́n ti máa ń ṣe. so lọ́nà tó ṣe pé wọ́n ti máa fi yéra wọn pé òkòkò kọ̀ọ̀kan ẹnu wọn kọ̀ọ̀kan àṣírí yẹn ọ̀gbọ́dọ̀ tú ẹni tí ì bá sara wọn ọ̀gbọ́dọ̀ mà pípa ń ṣe nǹkan yìí àwa nìkan tá a mọ́ra wa nìkan iná ní kí àṣírí ọmọ láàrin wa àyàfi èèyàn tuntun tá a bá tún pè wọlé torí ẹ̀ àwọn náà máa ta yín jẹ wọ́n máa ta àwọn olùgbàgbọ́ òdodo jẹ wọ́n rò pé àwọn rí Allahu náà ta jẹ yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun wọ́n rò pé Allahu làwọn ń tàn jẹ wọ́n rò pé àwọn ń ta àwọn olùgbàgbọ́ òdodo jẹ ni wọ́n ọ̀tẹ́ nìkan kan jẹ́ bí èso rí ara wọn ṣùgbọ́n àwọn ọ̀ma nítorí ẹ̀ ẹni tá a sì rí tẹ bá wá tú lónìí tí ò tù sí wa lánàá yọ ọmọ wa pé hàn ah, ẹ̀fẹ́ tí àwọn gbọ́ yé ni kẹ́sì máa wo nǹkan o Islam kan náà làwọn jọ ń ṣe o kò sí nǹkan kan lọ́jọ́ àwo má gbọ́ nínú táwọn ń ṣe tó ẹ̀ka gbàgbọ́ yìí rẹ̀ ní jẹ́ káwọn ṣàlàyé ẹ̀sìn àdàmàdì táwọn ń ṣe yẹn fún yín tó bá yé ẹ̀yin náà kọ́dọ̀ ẹ̀yin náà lè darapọ̀ mọ́ àwọn àwòdùbìlà darapọ̀ mórí ibú kí ló ń fẹ́ fi ṣe tó eléyìí túmọ̀ sí rí pé tó bá ń pàkíyèsí rẹ̀ mẹ́jẹ̀ ni tó ṣe kó sàsùn kúyè gbìyànjú láti tẹ́tí gbọ́ntàn bọ́ sọ nípa ẹ̀sìn òdodo kó di mú dáadáa má fi ẹ̀sìn òdodo gbà pààrọ̀ ikú ń bẹ ẹni tó kú ọ̀mọ̀ fún òun kù ẹni tí ikú sì ń tanná sí lójú pé máa bọ̀ kò sí ìbúyẹsí fún ni kò bá sá nígbà tó wá di pé táwọn gbogbo tó sọ sí ń gbogbo ètò wọn fi ń hàn tọkọ láti tẹ̀lé gbogbo ẹ̀ pátá ni wọ́n padà wá hàn sí kìkì hàn orí ibú kì í máa ṣe ń tọ́jà ní ìtìsá bá dá nǹkan kan lẹ̀ ẹ bá pè lóko yòówù tó bá wù ní ẹ bá pè ní rk nìkan ẹ bá pè ní m kàfi q kún kàfi k kún gbogbo yòówù tẹ bá pè láyé yìí ẹ kí tẹ bá dà á lẹ̀ ẹ rí i pé ẹ̀yà arú rẹ̀ náà ti wà wọ́n kàn kún láró ni ẹ nǹkan tẹ̀ ń ṣe kì í sọ pé bùkátà kẹ́ ẹ ṣe sọ́dà ẹ̀ bùkátà kẹsì sùyà ẹ̀ bùkátà ikú ikú ẹ̀yìn ọjọ́ ikú bẹ́ẹ̀ yọ zaka ẹ̀ bùkátà sápẹ́ ń lọ hajj nítorí pé ẹ̀mí ni ẹ̀mí ni gbogbo nǹkan ẹ̀mí lẹ́yìn ń sìn ẹ̀mí lolúwa yín ókè gbogbo nǹkan náà ní ìsìn ó ti wà nù tọ̀ríkọ̀ náà torí pé tọ̀ríkọ̀ wà tó yẹ pé tó bá ṣe kátàkátà tó ń ṣe yẹn débi kan wọ́n sọ fún ọ pé a ti mú gbogbo ẹ̀ fún wa ìwọ bùkátà láti ṣe sọ láti mú bùkátà láti yọ zakat mọ́ o bùkátà sùyàmù o bùkátà hajj mọ́ nítorí pé o ti wà sọ́là láti tó ní ìtàn kan tó wá dé wọn tó pa tiwọn náà láàárọ̀ kan tó àwọn kan tó dà lọ bẹ̀ torí pé n tó ṣẹlẹ̀ ni pé n tó ṣe àwọn kèfèrí hùn tí wọn fi gba Islam iná ní bẹ lára ọ̀pọ̀lọpọ̀ mùnáfíkì tó ń pè rẹ̀ mùsùlùmí kí ló ṣe kèfèrí tí o fi gba Islam ni pé ah commitment ti pọ̀ jù ní Islam yìí ṣèyí ṣèyí ṣèyí ṣèyí má ṣèyí má ṣèyí má ṣèyí ó ti pọ̀ jù àwọn ọmọ kò tètè ní Islam ṣùgbọ́n àwọn ò lè ṣe gbogbo wa láì irú ẹ̀ náà ní jẹ́ fọ́pọ̀lọpọ̀ mùnáfìkì tí wọ́n láwọn ṣe Islam yìí tó lè gbé láàrin sórí kọjá pé ti ẹ̀ka sámà lórúkọ wípé mùsùlùmí lòun ṣùgbọ́n kì í ṣe mùsùlùmí nítorí pé àwọn nǹkan tó ní wa ní ká ṣe kò fẹ́ ṣe àwọn tó ní ká pàṣẹ ló fẹ́ ṣe wọ́n á lọ wá ọ̀mbrẹ́là kan tí wọ́n gọ́ sábẹ́ rẹ̀ lórúkọ pé mùsùlùmí làwọn náà wọ́n máa ṣe àwọn èèyàn lọ́nà ẹ wá wo iye èèyàn tí ó ta tara èèyàn kọ̀ọ̀kan ṣìnà tó bá pọ̀ ọkùnrin ló ṣìnà nítorí dájú ni pé ìyàwó rẹ̀ tẹ̀lé nítorí dájú ni pé tí gbogbo ọmọ bá tẹ̀lé majority wọn tẹ̀lé so ẹ wá dúró jàǹbá tí wọ́n á fi ń ṣera wọn ìjàǹbá tí wọ́n ń ṣe é lẹ́ẹ̀dẹ̀ra wọn àdéjọ́ gbẹ̀ndàkìyàmà torí ọlọ́wọ́ ẹlẹ́dàá kọ́mẹ́sì àwa lọ́nà ó sọ alẹ́ni tó lè di ẹ̀sìn wa mú lódodo kọ́ ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tó ṣe pé gbogbo òjì aburú tí máa ń fẹ́ kó lọ akọ́mẹ́jẹ kó gbé àwa lọ kúrò nídìí Islam kó lọ ẹlẹ́dàá wa ó sọ wá ní mùsùlùmí títí táfìwọ́ sàárè kó gbé wa dìde lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ní àgbẹ̀ǹde àwọn mùsùlùmí ilé tó ṣe ládìhùn báwọn ẹni tó bá kú lórí Islam olùwàkọ́mọ́sí lè wọ̀ wá subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك